for bus stop C for carry D for Danfo, E for ẹjọ G for go H for Ayude, I for ìgbádùn J for jẹun K for kill L for lálálẹ́ Friday M for bóòlù N for nothing for you O for ọlọ́pàá P for Palo lọ́wọ́ gbalaga Q for question mark sùrùtù kírífọ̀ ta ló gbé mú yúfọ̀ ọ̀dà bìtọ́bí yúfọ̀ wọ̀ọ̀wọ̀ wáìfọ̀ wáìnà and zẹ́fọ̀ sóògùn.